máa káàbọ̀ padà sórí ètò lágbo òṣèlú ẹ̀yin tí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa ohun tí a fẹ́ gbé yẹ̀wò dá lórí VAT and taxation mo sọ pé tá a bá padà dé láti ilé agbára ẹ máa fojú àlejò mi hàn àlejò mi á kí aráalé yín bàbá ẹ bá wa kí àwọn aráalé kẹ́ ẹ dárúkọ yín fún wọn pẹ̀lú. orúkọ tèmi ni káyọ̀dé oyèsílẹ̀. gẹ́gẹ́ bí ohun tí a sọ pé a fẹ́ gbé yẹ̀wò lónìí ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè ẹ jẹ́ ká kọ́ bẹ̀rẹ̀ báyìí kí ni eh, tax administration àti pàápàá ṣé irú tax administration àwọn tó mójútó owó orí àwọn òwò ni kẹkọọ ṣàlàyé yẹn fún wa àti pàápàá irú àwọn tí wọ́n ń san yìí ǹjẹ́ ètò tí wọ́n là kalẹ̀ tí àwọn ètò tó ń gba owó orí tí wọ́n là kalẹ̀ ǹjẹ́ ó jẹ́ nǹkan tí ó bá eh, aráàlú lára mu tó jẹ́ lọ́nà tí ó máa rọ aráàlú lọ́rùn ẹ bá wa ṣàlàyé ẹ̀ ẹ ṣe olótù owó orí èyí tí a mọ̀ sí tax ó jẹ́ nǹkan tó wà tó jẹ́ nǹkan pàtàkì ní ìlú kò ń ṣe nǹkan tí èèyàn lè má ṣe àkọ́kọ́ owó orí jẹ́ owó tí wọ́n yọ ní ọwọ́ aráàlú tó ń ṣiṣẹ́ tàbí tó ra nǹkan kan ní ìgbàkigbà òun ni ìjọba wọn fi ń ṣe ètò ìlú ní ìlú wa níbí yìí ní Nàìjíríà a rí i pé ọ̀rọ̀ bí wọ́n ṣe ń ṣe àkóso owó tí ìjọba ń gbà tá à ń pè ní owó orí ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan míì tí ó yẹ kó ṣẹlẹ̀ tó ń ṣẹlẹ̀. bàbá wa kọ́ ẹ kà dá kí ẹ tó mẹ́nu bà ohun tó ń ṣẹlẹ̀ irú àwọn àjọ wo ló lẹ́tọ̀ọ́ láti máa gba owó yìí àbí kí ṣẹ́ṣẹ́ ìjọba àpapọ̀ náà ló máa sọ̀kalẹ̀ tó máa ní ó mọ́wọ́ orí tẹ̀ wá o ìyá iléeṣẹ́ mú ti irú àwọn àjọ wo ni àti ìbáwo ìgbékalẹ̀ ṣe jẹ́ ok kí n tó sọ àjọ ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín pé n tá à ń pè ní VAT hmm. tax náà ni owó orí náà ni hmm. ó kàn jẹ́ pé owó orí ìtàn pè ní tax yẹn inú ẹni tó bá ra nǹkan tí má ra nǹkan tí mo fẹ́ jẹ hmm. tí má ra nǹkan tí mo fẹ́ lò sára èmi ni máa san ẹ máa san owó orí ẹ látọwọ́ èèyàn tó ra nǹkan. ṣùgbọ́n bíjọba ṣe gbé kalẹ̀ ni pé gbogbo ètò eh, owó orí ó ti ní bí ìjọba ṣe gbé kalẹ̀ ìjọba àpapọ̀ tá a mọ̀ sí federal government ó ní ìtí àwọn ń gbà ìjọba ìpínlẹ̀ ìjọba ìpínlẹ̀ ó ní ìtí àwọn ń gbà ṣùgbọ́n tí a bá wò ó bí ọ̀rọ̀ nàìjíríà ṣe jẹ́ a rí i pé nínú owó orí tó yẹ kán máa yọ tó yẹ kán máa gbà kíjọba máa gbà ní ìjọba àpapọ̀ ni o tàbí ìjọba ìpínlẹ̀ ni o ó yẹ kó jẹ́ mẹ́tàdínní ogójì ìta tó jẹ́ thirty seven mẹ́tàdínlógójì thirty seven percent. Eh, no thirty seven ni oríṣiríṣi owó orí. tó yẹ kí wọ́n máa gbà ṣe lè bá wa sọ bóyá bíi mélòó kan nù ẹ̀. ẹ eh, a ní ìta ń pè ní payee ìtàn yọ nínú eh, owó oṣù tó ṣiṣẹ́ ń ṣe mm-hmm. a ní ìta ń pè ní vat tá à ń sọ yìí ìtàn mm-hmm. yọ nínú nǹkan tí èèyàn bá rà mm. a ní ìta ń pè ní owó tí wọ́n ń yọ tí èèyàn bá ta dúkìá ẹ̀ mm. àwọn ìgbìnnìkan wà custom duty bẹ́ẹ̀ yàn ra ọjà wá láti ìlú òyìnbó àbí kankan tó máa san so àwọn nǹkan a ní ìta ń pè ní withholding tax tó yẹ pé tí wọn bá kọ́kọ́ ṣiṣẹ́ kó tó di pé ìjọba tiẹ̀ yọ anything ní ìgbà tó bá parí iṣẹ́ tán tí ó máa kọ́kọ́ san. ìyẹn tó yọ pé wọn gbé iṣẹ́ àgbà ṣe fún. wọn gbé iṣẹ́ fún yàn ìjọba ní oní ẹ̀tọ́ láti kọ́kọ́ san owó kan lórí kíní náà mm-hmm. ìyẹn bíi ìdá márùn ìdá mẹ́wàá tó bá jẹ́ ti federal government tó bá jẹ́ ti state government ní ìdá márùn-ún hmm. so bọ́n ṣe ń san yẹn ní so oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn ló pọ̀ ló pọ̀ tó fi jẹ́ thirty seven hmm. ṣùgbọ́n ní ayé tàwa yìí nìsín ó ti kọjá thirty seven torí ìjọba oríṣiríṣi ló ń gbé oríṣiríṣi oh, owó orí sílẹ̀ lóríṣiríṣi bí ìjọba ìpínlẹ̀ ìjọba ìgbèríko tá sí local government oníkálukú torí pé wọ́n ń wá owó wọ́n kàn ń gbé oríṣiríṣi sílẹ̀ kò sí òkò jẹ́ kí ìyẹn ní àwọn tí ó jẹ́ ọmọ nínú ọ̀rọ̀ kí ni máa ń pè ní multiplicity of taxation hmm, hmm. that means pé ìyẹn mi pé mo ń san nǹkan mo ń san ju nǹkan tó yẹ kí n san lọ hmm. bóyá yẹ kí n san five percent o but nígbà tá a bá máa fi rí mo san bóyá mo san five percent lórí eléyìí nǹkan tí mo tún san five percent lórí nígbà tó bá tún mú súnwájú mo tún ti san owó lórí ẹ̀ mo tún san owó rí lórí ẹ̀ so ó jẹ́ kí kinní yẹn kó má ní ètò tí ó dán mọ́rán. tó dán mọ́rán tí ò tẹ́ aráàlú lọ́rùn bàbá wa gẹ́gẹ́ bí àwọn àlàyé oríṣiríṣi owó orí tẹ ló wà ẹni pé vat ọ̀ndà abẹ́ tax náà ló wà ẹ pẹ̀lú àwọn àlàyé tẹ ṣe nígbà tí èmi gẹ́gẹ́ bí ẹnìkan mò ń ṣiṣẹ́ nílé iṣẹ́ kan ṣé a ní payi tax ṣé payi tax náà ni personal income tax ṣé nǹkan kan náà ni méjèèjì gbogbo ètò wa là kalẹ̀ bíi thirty seven tẹ̀tún nípa àwọn ọ̀jọ̀ ìpínlẹ̀ míì tó ti fi ti ẹ̀kún ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ ǹjẹ́ ọ̀nà tó tọ́ ni àwọn owó orí ìtàn fi ń gbà ǹjẹ́ ọ̀nà ẹ̀tọ́ ni. ẹ kò ń ṣe ọ̀nà ẹ̀tọ́ hmm. ẹ bá rí ẹ rí i pé àwọn ẹlòmíì tó mọ ẹ̀tọ́ wọn hmm. wọ́n máa ń lọ sílé ẹjọ́ láti lọ sọ pé ah mo san kíní yìí o kò yẹ kí n san àwọn mo ti san lẹ́ẹ̀mejì. àwọn mélòó ló wá àwọn mélòó náà ti jàre bò tọ́lá ní pé agbèfọ́ba <laughs> wọ́n ní wọ́n ní jẹ̀bi ẹ̀mí kì í jàre ẹ̀ yẹ pé irúṣẹ́ tẹ̀ ń ṣe ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ irú nǹkan báyìí ó láì ó ṣeé ṣe kẹtì gbọ́ ǹjẹ́ ẹ ti rú àpẹẹrẹ bẹ́ẹ̀ tó ti ṣẹlẹ̀. ẹ lórí ìjókòó tá a wà yìí hmm. mi ò lè rántí láti sọ ẹ lè sọ pàtó sọ pàtó but hmm. mo mọ̀ pé àwọn kan wà tó pé wọ́n ti jàre wá hmm, di ẹjọ́ bẹ́ẹ̀ tí ẹ bá sọ̀rọ̀ nípa tax ká tó padà sórí ẹ̀ ní kékeré àbí sẹ́yìn díẹ̀ àwọn tí ó lẹ́tọ̀ọ́ láti san tax àwọn èèyàn kan sọ pé double taxation tó bá double taxation ǹjọ́ wá tẹ́lẹ̀ ẹlẹ́pàá kọ̀ọ̀kan ti gbé wọn lọ sílé ẹjọ́ èmi ń sìn mo fẹ́ gbé ìjọba lọ ilé ẹjọ́ lórí double taxation mo ń san payee mo ń san lórí VAT nǹkan tí mo rà tí mo jẹ sẹ́nu ara mi ilé iṣẹ́ tó pèsè kínní yìí náà ó ti san ǹjẹ́ kò ní nǹkan táràlú lè ṣe yàtọ̀ sí pé bóyá àwọn tó wà nílé ìgbìmọ̀ asòfin àbírò àjọ ti yín báyìí ọ̀nà àbẹ́ẹ̀tọ́ wo lẹ̀ ń ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé láti jẹ́ kí ìjọba mọ̀ nípa àwọn irú nǹkan báyìí. ẹ ṣe olóòtú ní ìkíní náà ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣàlàyé tibi tẹ́ sọ yẹn mm. tí ẹ bá ń san owó orí tó ń yọ nínú owó oṣù yín mm. tẹ́ ẹ tún san VAT mm. ìyẹn kọ́ ni double taxation èwo wá ní double taxation <laughs> torí nǹkan tí ẹbí bẹ wọn ti yọ owó nu owó mi tẹ́lẹ̀ mo tún wá lọ rajà ilé iṣẹ́ tó tajà fún mi ó ti san <laughs> owó. òfin wà tó mú èyí tá à ń pè ní VAT òfin yẹn ni pé gbogbo nǹkan tí ẹ bá rà bí ẹ fẹ́ jẹ ni ẹ fẹ́ wọ̀ sọ́rùn ní bí aṣọ yàtọ̀ sí àwọn nǹkan tí ìjọba ti rí wípé bóyá educational material táwọn táwọn ọmọ wéléwé lò bíi ìwé mhm. tàbí àwọn oògùn míì tíjọba yọ sọ́tọ̀ pé wọn gbọ́dọ̀ yọ VAT lórí ẹ̀ tó bá ti yàtọ̀ sáwọn àwọn tó bá ti wà ní òfin wípé wọn gbọ́dọ̀ yọ àwọn yẹn àwọn èyí tí à ń sọ pé ó ń ṣẹlẹ̀ ní irú àwọn tẹ́ pé ó ó ó ó pọ̀ jù lọ́wọ́ àwọn ìjọba ìpínlẹ̀ mm-hmm. àti ìjọba ìgbèríko bí àwọn local mm-hmm. government. Ah, ìjọba àbílẹ̀ mm-hmm, àti ìpínlẹ̀. ẹ rí tẹ bá rí ẹ rí pé tẹ bá wo àwọn local government tá à ń sọ yìí tẹ bá dé gbòòrò ẹ rí oríṣiríṣi nǹkan tó ń gbà. Eh, bí ẹ ṣàlè rí. ẹ wo irú kí náà pè àwọn oní kẹ̀kẹ́ kẹ̀kẹ́ márúwá wọ́n á gba ẹ jẹ́ ká fọ ọlọ́jà ṣe ṣe àpèjúwe ọlọ́jà àwọn kan wà tó máa ń jáwèé fún wọn every tó bá ti lọ mm-hmm. tó bá di parí oṣù àbí parí ọdún ó ní tíkẹ́ẹ̀tì tí local government ṣì máa tún fún wọn tó máa san. a ń pè kàn ní ta lọ́kọ̀ọ̀pù àbí kí náà ń pè. ẹhẹ bóyá lọ́kọ̀ọ̀pù orí wọn á fún ní oríṣiríṣi orúkọ irú àwọn yẹn gangan ni à ń pè ní double taxation yẹn ló jẹ́ wọ́n ń san lẹ́ẹ̀mejì. Mm-hmm. now kí wọ́n á padà sórí question yín tí a ti ṣe gẹ́gẹ́ bí mm-hmm. èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo wà pẹ̀lú Eh, àwọn institute tá à ń pè ní Chartered institute of taxation um, institute of taxation of Nigeria. Okay. mo tún wà pẹ̀lú eh, institute of Chartered accountant of Nigeria. Okay. mo dẹ̀ mọ̀ pé gbogbo àwọn ìpéjọpọ̀ tá a máa ń ṣe wọ́n máa ń sọ wọ́n á ṣe nǹkan tá a máa ń pè ní tá a bá ṣe ètò tán nǹkan tá a máa ń pè ní communique wọ́n á ṣe ètò bá a ṣe ṣe wo kí ni ẹ̀tọ́ gbogbo nǹkan tá a bá sọ wọ́n á kó jọ wọ́n á gbé president wa náà láwọn institute tá à ń sọ yìí wọ́n máa ń lọ bá ìjọba láti lọ bá wọn pé nǹkan báyìí báyìí ló ń ṣẹlẹ̀ tán máa ń gbé sí wọn létí so ó wá kù fún ìjọba láti ṣe ní ìgbà míì ìjọba máa ń pè wọ́n wá tún pe àwọn ìpèjọpọ̀ ok ó yẹ ẹ wò àwọn bo ni wọ́n ti ń ṣe wọ́n ti ń sanwó lọ́nà méjì àbí tán ti ṣe kíní jù wọ́n á jókòó wọ́n á wò àwọn kan wà tán sì ń jókòó lọ́wọ́ tá à ń pè national eh, policy on taxation ní nàìjíríà tán sì ń jókòó tán ń ṣe lọ́wọ́ wọ́n sì ń ṣe ètò lórí ẹ̀ bí wọ́n máa ṣe tán fi máa rí ibi tí wọ́n ti ń sanwó lẹ́ẹ̀mejì tí wọ́n rí tí wọ́n táwọn ìjọba ọmọ tẹ́ pé wọ́n á lè yọwọ́ ẹ̀. wọ́n á lè yọwọ́ ẹ̀. ẹ àwọn tí wọ́n ń ṣe bí irú pé àpẹẹrẹ ń sìn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ló ní kinní kan bíi Lagos wọ́n ní LIRS yes. federal ní FIRS àwọn tí wọ́n fi ń ṣe olórí tó ń ṣe bíi bóyá director ni àbí tó fi ń ṣe olórí ara ọmọ ẹgbẹ́ yín ni tó fi ń ṣe chairman bẹ́ẹ̀ ara ọmọ ẹgbẹ́ yín ni ṣé ọ ní pé ah, ọ̀rẹ́ mi ṣáde ni àwọn náà lọ ṣe àpẹẹrẹ fún ìjọba wípé ẹ jẹ́ ká máa gba owó lórí nǹkan báyìí kí owó lè pọ̀ sí àpò yín àwọn àjọ yín náà ni wọ́n ń ṣe ara àárín yín náà ti ń sọ kí ni nǹkan tí ẹ̀yin náà ń ṣe yàtọ̀ sí pé ẹgbẹ́ irú ẹ̀yin ó dá mi lójú pé ẹ máa lọ́rẹ̀ẹ́ láàrin wọn tẹ́ ẹ pé ọ̀rẹ́ mi ah, bó ṣe ṣe ǹjẹ́ ẹ ti ṣerú ẹ̀ rí e, introduction ẹ̀mí ohun tó tún fi kún ọ̀nà àti gbowó fúnjọba yìí ó má kù díẹ̀ káàtó ṣé ẹ nílò ẹ̀tẹ̀ ti sọ fáwọn ẹgbẹ́ yín tó jẹ́ pé òun ni chairman àwọn tó ń gba owó orí ní ìpínlẹ̀ àbí ní ìjọba àpapọ̀. bẹ́ẹ̀ni. ẹ ti gbégbèsè bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni ẹ máa ń ṣe. ẹ jẹ́ ká kọ́kọ́dé padà kákọ́dé lè agbára náà tá a bá padà dé níbi tí ẹ ti dánu dúró láti máa bẹ̀rẹ̀ ẹ ní pé lórí ìbéèrè tí mo béèrè wọ́n ní pé lára àwọn tó jẹ́ adarí àwọn àjọ tó ń gba owó orí tó jẹ́ ọ̀rẹ́ sí kọ̀ọ̀kan láàrin wọn wọ́n láwọn ti béèrè lọ́wọ́ ẹ̀rí pé tó ṣe ó má kù díẹ̀ káàtó ń tá máa padà sí ni pé èsì wo ìgbésẹ̀ wo àbí ṣé ìbáwí wà nínú ẹgbẹ́ fún ìkankan ọmọ ẹgbẹ́ tó bá lọ dá ọwọ́ wú nígbà tó dé ipò agbára tó yàtọ̀ sí ti ẹgbẹ́ ń sọ eléyìí la máa padà sí nígbà tá a bá padà láti ilé agbára ètò lágbo òṣèlú ó sì ń tẹ̀síwájú ẹ máa bá wa kálọ.